láìláìlá mọ́ rọ́sùn láì tí wọ́n ní pé ẹni ọba ti wú ti di wọ́n sọ fún wa wípé ẹni ó wú ọ jẹ́rìí ni ló fi sọ kẹgbọ́yíra ní kí náà sí pé ọkàn wí wọ́n wú iṣẹ́ ẹlẹ́nu wọ́n náà wá wí rárá o nǹkan ń ẹ̀ ń ẹ̀ tó ti jókòó e, àmàbòye bí òye in tí ó fi àìsọ fún apó ti yé òun iná ni gbólóhùn ìjẹ́rì nǹkan méjì ló sì ń gbénú èèyàn tó bá ti ń gbénú èèyàn bàbá àmọ́ ti kírun ọmọ ti gbààwẹ̀ tí méjèèjì wá ti ń gbénú ẹ̀ yóò kírun yọ gbààwẹ̀ nígbà ìgbà àmọ̀ pé ó ti ń gbénú ẹ̀ ó ti wà nú ẹ̀ ó ti yé e. iná ni kó ń gbólóhùn kí ló yé jáde kí ló yí ọ tẹ́ ẹ̀ bá ń jẹ́rìí náà lòun gbé la ilaha illallah muhammadu rasulullah ọ̀n jẹ́rìí kí ló jẹ́rìí tí a bá ní ṣe àpààyàn ní ọ́ ọwá ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí láàfin mà lọ́wọ́ ní ọpa iye èèyàn báyìí ẹni tó sì pa kẹ́yìn ó kọ rẹ̀ rí àdírẹ́sì ọ̀dọ̀ ẹ̀rí ẹnu gbọ́dọ̀ tọ́ra sọ̀rọ̀ ó ti dúró pé àpààyàn ní ọ́ wọ́n fẹ́ ti jẹ́rìí ẹ̀bẹ̀ gbọ́dọ̀ ló fi sọ gbogbo sẹ́yìn òkú kò ní ìdíkà dára wa láàmú mọ́ apààyàn lè yí o tọ́rọ nǹkan ti sọ ọ̀rọ̀ tẹ pé tẹ́yìn bá gbọ́rọ̀ hùn ó ti tọ́ka sí ti ń bẹnu ẹ̀ tó ti gbé sí táwọn òsì ń bẹ̀ ẹmọ́jà tẹ́ra wa wájú aláwọ̀ ẹ̀kọ́ kankan bẹ́nu Islam ẹ̀mẹ̀kọ́ owó lè lọ́dọ́ nítorí pé Ọlọ́run ò ní ẹ̀dá sí kíní ń bẹ́nu ó ní ẹgbẹ́ mi sọ́n kí ní bẹnu ọmọ ìyá mi ṣé mùsùlùmí gidi ní àbí ìṣẹ́ mùsùlùmí kọ̀ọ̀kọ́ èmi ọlọ́mọ mọ̀ kèfèrè tó wí láìláì láìláì ọ̀gá ó ní agbẹ́mi lọ kádà ní nígbà òtún rẹ̀ fílẹ̀ ìbí ọlọ́pọ̀ láìláì láìláì tó pọ́n dé tó pọ́n dé tó fún lápàlé lára dé tí kèfèrè bá wù pé la ilaha illallah Muhammad Rasulullah ó wú láì ṣe ju wa kọ̀díṣẹ̀ sí bẹ́lẹ̀ ni pé kọ̀díṣẹ̀ sí bẹ́lẹ̀ ni pé ẹ̀dùn ẹ̀sẹ̀ mùsùlùmí ní ní la ilaha illallah muhammad rasulullah sẹ́ kó fi dáà ní pàṣẹ pé mùsùlùmí ní mí o ṣùgbọ́n kọ̀díṣẹ̀ yẹn ṣe mùsùlùmí ní iná la ilaha illallah ó ti dáà náà nù tàbí ṣe mùsùlùmí ní ní bẹ́ẹ̀ ni kí á àfihàn la ilaha illallah muhammad rasulullah ẹkún àbíótọ̀ ń dáa má kó o tún sọ gbólóhùn mi mà ó ti di mùsùlùmí náà kọ̀bá àwọn àkú ọ̀gbẹ́ kó tó fún òwe ṣe mùsùlùmá wọ́n lọ́mọ̀ ńlọ́mọ̀ tí ìbá ti ṣe mùsùlùmá kọ́ lọ wí àmọ́ ní kọ̀ǹdíṣà yẹn tí ọba tí ì sọ nǹkan míì tí ọba tí ì sọ nǹkan míì ní tó sì wí náà kódà kọ́ máa tàn wá àwọn wà dáa lè tá alábọ̀wọ̀ fún èso tani Allah àbọ̀ láyé láyé làlá kó yẹ wà dáadáa à ń jẹ́rìí tí ń gbénu wa ni o ohun tí ẹ̀dá lè gbọ́ tí ó gbọ̀ báyìí tí ó fi mọ̀ yìí pé nǹkan kan ti ń gbénú mi bí n sọ ó ti wà náà mi ìdẹ̀lé fílẹ̀ nǹkan ló ápò sí méjì àkọ́kọ́ lọ́lọ́run mo ti gbọ́ lọ́rùn yìí mo ti mọ̀ mo ti dámọ̀ mo sì gbà fún mo ti mọ̀ pé lọ́dá mi mo sì mọ̀ pé tó dé tó fi dá mi inú pé kí wọ́n á sìn mo sì rẹ́dí àti mọ̀ tẹ̀ láṣẹ rẹ̀ ẹyọ kan ṣoṣo ní kìí ṣe mẹ́ta lọ́kan ọba yóò lákò ní ẹlòmíì lórílẹ̀ ayé ju Muhammad tẹ́tọ́bá tẹ̀lé Muhammad lọ àtàwọn òjíṣẹ́ Ọlọ́run before Muhammad nígbà wọn àmọ́ lẹ́ni tá à ń sọ̀rọ̀ yìí ẹnikẹ́ni tí Ọlọ́run ní ẹnìkan pé tọ́lọ́run ọba nílẹ̀ tó bá gbọ́dọ̀ Muhammad wá ọ̀nà Musa mo ti gbá tí Musa gbá bá wà láyé ní àsìkò táwa yìí Muhammad ni ó tẹ̀lé ọ̀nà Jésù mo gbà mọ́ Ọlọ́run bí Jésù máa ń bẹ láyé ní àsìkò táwa yìí Muhammad ni wọ́n tẹ̀lé so kò sí Musa láyé gba Musa gbọ́ lásán ni wàá tẹ̀lé Muhammad kálù àmà pọ̀ gba Musa gbọ́ bàbá Jésù gbọ́ tẹ̀lé Muhammad ó ti níye ìgbà tí wọ́n change syllabus àwọn oníwàyẹ́kì lẹ́nu ṣe tá a gbẹ́jú mọ wàyẹ́kì tá à ń ṣe ó ti níye ìgbà kó wa lọ síbi èyí tí wọ́n kẹrin lẹ́yìn lọ́hùn at least ìgbà táwọn ṣe ẹ̀sáàmù wọ́n ti change ẹ̀bí ẹ̀bí ìjàrí kéèyàn wá padà sí àwọn ìwé tèmi ká nínú àwọn ọlọ́jọ́ kò wáyé kì kọ́ wá lọ bí ṣẹ̀sáàmù sọ pass ò lè pass torí wọ́n ti change ẹ̀bí ẹ̀bí ìjì in fact gbogbo àwọn ìwé òun kò sí kankan mẹ́tẹ̀ ń kà wọ́n wọ́n ti kó ìwé mi wà ìmánì kan náà ni ẹ̀sáàmù kan náà ni lóòótọ́ ó kọ̀ọ̀kan náà ni ìgbàgbọ́ ṣùgbọ́n ìwé ti yàtọ̀ ebi ńgbà tọ́lọ́run dá Musa bí ọ̀bà láìkí kọ́mọ change ìwé kí ló tó dá yísá sí àbí ètò rán lómi before Musa òjíṣẹ́ Ọlọ́run kọ́ ni Núà kò sọ pé Núà ẹ̀yọ kan ní kí gbogbo ọmọ sí kiri ọmọ nígbàun sí àgbàmù yé báyẹ̀ sí ọmọ nígbàun èèyàn ọ̀pọ̀ ìgbà téèyàn òsì ti pọ̀ tó kéré dandan ni kọjú orí wọn máa gùn àwọn máa lo two hundred three hundred four hundred five hundred Núà gan-an ọjọ́ orí rẹ̀ bẹ́ẹ̀ tó two thousand àwọn kan náà àpá ní ó lé two thousand àwọn kan ní one thousand nine hundred and fifty torí àdébí Ádámù tẹ̀lé one thousand ọdún rẹ̀ ó àwọn kan sọ fún náà àpá kó lé àwọn kan ló dín pé nine hundred and ninety nine hundred and eh, ninety six bí nǹkan oríṣiríṣi làwọn afáàsọ bẹ̀kíló tọ́jú ọwọ́ fi ń pọ̀ báyẹn èyí ò tí pọ̀ ṣáàbà kúrò náà ni gbogbo yòókù tán tó wáyé ànábìtọ̀ bá pàté ojú orí ojú orí àwọn èèyàn máa ń jágùn ànábìtọ̀ bá pa àwọn ọmọ ọlọ́run rọrùn ó dà láyé musa kan musa lẹ́yìn nǹkan lé lọ́gọ́rùn ọdún ṣùgbọ́n tó lẹ́yìn tí muhammad ṣe ojú sixty three years lọ tó láti wà lọ́dún tọ́dún wa ọmọ á ti pọ̀ à nídìí ká máa pẹ́ jù láyé wọn so òjíṣẹ́ tó láti ojú ayé ànábì lọ́pọ̀lọpọ̀ ò ti lọ́dún tó pọ̀ jùmọ́ ẹ̀ẹ̀ka àmì percentage fáwọn tí ń lo 200 300 wọ́n lè pè wọ́n lè pè 1% percent abẹ́ẹ̀kọ́ ni àmì percentage bí wọ́n pé percentage tẹ́ lè rí wọ́n náà kọ́ máa tó pé 50 60 70 80 ǹjẹ́ lè rí percentage fún un nǹkan kan ló lè ṣe èèyàn tó fi lè kún fọ́ọ̀tì kádàrà náà sì ni nǹkan òun fi ṣe ìtọ́kọ́mọ̀ jù lójú ọrọ̀ ayé ọmọ ànábì àádámà tó wà ní abẹ́ Muhammad táyé ìparẹ́ òun náà ni ànábì ní kọ́dún yọ́mọ̀ wà láàrin 60 lọ sókè kọ́ wà ní around the 60 bí kò jẹ́ 65 ẹgbẹ́ mi sìn 70 ìkọ̀ọ̀kan seventy five ìkọ̀ọ̀kan eighty ẹ bá wọ ọlọ́run ó lè jẹ́ ojú hundred lọ ṣùgbọ́n kò ní percentage bàbá bàbá wa kàmáàlù dènà àdàbí kò tí ì sọ ọmọ àwọn ọmọ ti kú ọmọ kú ṣèjú wọn wọ́n yìí bí ọmọ tó lóyí ọdún wọn ẹ̀ tí gẹ̀ẹ́jù wá bàbá kú ó lé lọ́gọ́rùn ọdún gbogbo àwọn ọmọ tí ń délẹ̀ yìí bàbá bí eighty ìtọ́pọ̀ ju ninety bàbá ló sì ju ọgọ́rùn ọdún lọ ilé ìtọ́súnmọ́ pẹ́kipẹ́kí nù so gbogbo àwọn ànábì ọlọ́run tó lọ pátá tọba fẹ́ mọ̀ wọ́n tọ́rọ máa ṣe lọ ìwé wọ́n tẹ̀lé wọn bí gbogbo àwọn ànábì ọlọ́run ẹ̀ ṣe lọ ìwé wọ́n tẹ̀lé wọn ọlọ́run ọmọ mọ́ kíìpù ìwé wọn tọ́rẹ́ ọkàn pé yẹ fẹ́ kíìpù kò sí báìbù mọ́ ẹ bá ní báìbù wà orí ẹ̀ ti burú tó ní gbogbo tó màkà ní báìbù ní ọmọ tọ́ka sí orí rẹ̀ burú o ṣe yí irú ìwé yìí ni o sì fi ti sọ́lọ́ wà láì bó ṣe nínú kéde èbú ìwé kan tó dùn gbọ́ tó dùn ká tí professor America professor eh, Britain tí wọ́n kà fúnra wọn tó sì ń gbà Islam wọn náà lálẹ́ Kùránì kò yí padà látọjú ayé ànábì àtìlẹ́yìn rẹ̀ kò sì ní yí padà tálíkì àmì ètò ọlọ́run èmi ni mo sọ níwájú àtìlẹ́yìn kò sí ní ẹni tí bọ̀ ẹni ó ti nǹkan bọ̀ kùránì ọ̀dọ̀ ara rẹ̀ náà ló gbé sí kọ̀sẹ̀ tó bá kà á kùránì èsè ìwé dá ẹgbẹ́ kó ẹ̀sùn nábò ọ̀bẹ ẹnu ọpọlọ ọ̀bẹ ẹnu ọkàn ó ti kọjá bẹ́ẹ̀ ní Gaza lẹ́ẹ̀kan náà Gaza tẹ́ ń payì lẹ́ẹ̀kan náà wọ́n kó ọmọ fifty thousand jáde wọ́n ti á kọ́ àgbẹ̀ èèyàn mẹ́rin afẹ́ pa ọkọ̀ wọn nẹ́kọ̀ tó rọ́mọ wájú wa ha ní bí ọba tán ti fẹ́ ẹ̀ha tán àbíkọ́ adélájì bẹ́ẹ̀ ni wọ́n ha káàkiri ní nàìjíríà sẹ́yìn tó nàìjíríà rẹ̀ ń sèwá ó wà nínú àwọn orílẹ̀-èdè àkọ́kọ́ lágbàáyé tó ha kúra níjù tẹ́ẹ̀tì nàìjíríà wà nínú orílẹ̀-èdè two three nàìjíríà. gbogbo àwọn tí wọ́n ti ń gbé ẹ máa ń wọ òkè tí wọ́n wọ wá mọ́ nàìjíríà lọ́wọ́ nǹkan díẹ̀ ni látọ̀dọ̀ ẹgbẹ́ mi tó bá tó ṣe sẹ́ńsọ̀ wọn wọ́n lè ní nàìjíríà lọ́wọ́ àpò kẹ̀lé ipò àkọ́kọ́ lọ́wọ́ tàbí sì ń ha ọmọ haúsá ni ẹ̀yin business lẹ́yìn máa ṣe káàkiri ọmọ haúsá ni o gbogbo buhari jẹ́ hàn lẹ́yìn bò àti ilẹ̀ yorùbá ká pàápọ̀ kọ́ dọ́gbọ̀ twenty kì í tó làjì tá máa haúsá ẹgbẹ́ ọ̀rọ̀ mi wípé a rí one thousand ní ilẹ̀ Yorùbá a rí two hundred ọjọ́ one two àbí ní ilẹ̀ Ìgbò wọ́n mú one two yẹn times twenty ètò àti ìtò láìjí tàúsá wọ́n fi yẹ̀yẹ́ yóò wọ́n ha gan ní torí wọ́n jókòó tẹ́sẹ̀ lọ́rọ̀ Kùránì láàbì sórí rẹ̀ ọmọ ìyá aláṣàlàyé fún wa níbi aláọ̀kọ́ yìí níbi owó tó wà aláọ̀kọ́ yìí pé ìtumọ̀ láìláì làlá ni pé mo ti mọ lọ́wọ́ sí mẹ́rù mi ìtumọ̀ láìláì làlá o pé mo ti mọ láyé ọlọ́run ó lè gbé mọ̀ tòtọ́ bá ń sọ̀rọ̀ nípa lá ilaha illallah ìtumọ̀ ni pé èmi èmi lágbájá o mo mọ̀ pé ọlọ́run dá mi ó sì dá mi nítorí kí wá sìn bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀dá orílẹ̀ ayé mo sì rẹ́dì kí máa gbọ́ kí ní fi sìn lẹ́nu ẹ̀ èèyàn ẹ gbọ́ mo gbà pé ọlọ́run òun la gbogbo nǹkan tí ń bẹ yàtọ̀ sóhun òun lọ́dà yàtọ̀ gbogbo tí pátá èmi ti mọ̀ pọ̀ lọ́dà náà ìjọ mo sì mọ tó dé tó fi dé ìlú ní kí wọ́n máa sìn mo sì wá rẹ́dì pé sọ fún bí ṣe sọ fún bí ṣe sìn ọ́ tó bá tó wá sọ pé la ilaha illallah ọjọ́ ìgbóná mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n sọnù ọjọ́ rẹ̀ pé mo gbàgbọ́ pé ọlọ́run ló dá gbogbo nǹkan o sì jẹ́rìí pé ó dá wa ìyà àtàlìjẹ̀nù nítorí kálíbà máa sìn ó sì jẹ́rìí pé ó ti rẹ́dì láti máa tẹ̀lé gbogbo tọ́lọ́run wí láti máa fi sìn tó bá tó sọ pé la ilaha illallah tó dúró ráhùn tó dúró ráhùn gbólóhùn tó sọhùn gbólóhùn wọ́n pè ṣàhádà ó ti jẹ́rìí ọlọ́run ó kú ànábì àmọ́ tó bá sọ wípé mo ti wá mọ̀ o mo ti mọ̀ o pé Muhammad lọ́lọ́run rán sí mi tọ́lọ́ tóbi kọjá kémi àwọn máa lẹ́sìn sọ̀rọ̀ rẹ̀ tẹ́ àbámi inú ilé mi ni bóòlù ó ṣe bá mi sọ̀rọ̀ etí ìwò ní fi gbọ́ nígbà fẹ́ bá Muhammad gan sọ̀rọ̀ Jibrilu ló fẹ́ Jibrilu lásán tí Muhammad fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ Muhammad rí kọ̀mọ́ tí ṣe mọ́ níṣẹ́ lórí kí ìyàwó wọn daṣọ bò ń ẹ sá daṣọ bò mí ẹ daṣọ bò mí ó tún wá ń bi ìyàwó rẹ̀ Khadija lérè pé ṣé ìkẹ́kọ̀ọ́ sáṣe ìwú o Khadija Khadija ní ò lè yàwó ìlàìláì àwọn amẹ́ntí ó lè yàwó èrè irú ẹ̀kọ́ lọ yàwó èrè kí ló dé tọrẹtọrẹ ni ọ́ ó sì máa ràn yàn lọ́wọ́ ẹni bá bá ọ tó ń sọkún yóò rẹ̀ rí jáde ọmọ àṣìṣe ọ̀làálẹ̀ dáadáa tí ò tí tó tọ́rọ pé ó dọ̀lá kó tó tó tó wá sí ilẹ̀ ẹni bá yàn jẹ ọmọ gbẹ̀tọ́ ẹ̀ fún ó lè yáwó rẹ̀ jẹ́ àjọ sọ́dọ̀ wá kátó fún náà fàlù òun gba yísà gbọ́ ó sì mọ̀ pé yísà sọ pé òjíṣẹ́ kan ń bọ̀ òun wà náà tó gbàgbọ́ pé òjíṣẹ́ wọn wà nígbà wọ́n dọ̀dọ̀ wọ́n rákàtùbù lọ́fà àfáànù nàṣọ́rá ni tọ́rọ bí náà tí bẹ̀rẹ̀ Islam wọ́n ẹ̀ṣẹ̀ dé ni nígbà wọ́n dọ̀dọ̀ rẹ̀ pásítọ̀ ńlá ni tó sì gbọ́ lọ́n gbọ́gán àdíjá sàlàyé fún tọ́rọ àdíjá jẹ mọ́ lọ́nà kan àbí méjì ìyẹn lọ́wọ́ ni ah yà á lẹ́yìn tán ni kóńtò àyà ọkọ̀ sọ pé àdánà Musa lẹ́dí ansalallahu ala Musa ó ní irú màláìkà tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Musa àti Isa nù tó yẹ pé bọ́lọ̀ ṣe máa rán wọn fáwọn tó bá fẹ́ gbé dìde lójíṣẹ́ nù torí tí arákùnrin ìwé tó lóní káàdì náà ṣàlàyé kí lórí ó ní ṣàlàyé tẹ́wọ́ áà ó ní màláìkà tó lọ máa rán irú ìtọ́rẹ́ sí Musa àti Isa rèé lọ́wọ́ agbógbóló kan ah, ó ní yàrá ìtàní kó ń tún àyà ó lè gbé òun o ah, nǹkan ṣe òun o bóòtú wà wà láyé kúntù ayá ìdámà yóò rí jùkà kọ́ òmùkà kọ́lọ́wọ́ sí ẹ̀gbọ́n wọn wà láyé kó o lè ràn ọ́ lọ torí ẹ̀sọ́ ìtọ́ adásìkò bàtà àwọn èèyàn rẹ̀ bá lé ọ jáde anábìnrin àwọn ọmọkùnrin jí ìyà kó ṣe àwọn èèyàn mi tí wọ́n láìkì mi àná lè ń jáde áà ah, ó ní máa já àdùnbí mísìlá máa jí tàbí ilẹ̀ ọ̀dà kò sẹ́ni tí máa mú irú tó mú wá ìwá wọ́n lè wọ́n à ní ìgbàgbọ́ níbẹ̀ ó ní àwọn àdùn òun kó òun tó wà láyé ìyẹn làwọn afáàfù sọ pé òun ti gbà nábì gbọ́ ní láti bẹ̀rẹ̀ kọ̀kan yọjú ni torí pé kọ̀pọ̀ síbẹ̀ yẹn lòun náà kó láyé aṣáájú ẹ̀dá ìmọ̀ sàlám tọ́ba ti wá gbà pé o ní ọkọ̀ wa bá ṣe Islam kì í ṣe ṣe ewu o ah, tọ́ba fẹ́ pọ́n ṣe ewu kan lé ṣe ewu lálẹ́ o ṣe ewu lálẹ́ afágbàrẹ́ o èyí nímọ̀ o èyí kàǹkà o ọ ọ tẹjúmọ́ dáadáa ni pé sànàbí ni nǹkan ṣe tọ́ba fẹ́ fàpàlẹ́ fáwọn àfa arábìnrin tọ́ba dirú àsìkò tá a wà yìí ọlọ́lọ́wọ́ dẹ̀yìn wò pẹ̀lú àwọn sọkúsọ ó láàká ń bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ pé èṣù ni wọ́n lẹ́sẹ̀n ahọ́n àwọn báyìí ó mú kọ̀sẹ́ ni wọ́n bà sọ̀rọ̀ tí ò ní dàbí ẹni kéèyàn máa tẹ̀lé wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì wọ́n máa sọ yín lónìí torí fẹ́ inú wọn ni wọ́n máa skinny ni wọ́n máa preach àwọn sọkúsọ yìí àwọn ló jẹ́ kí orígun àkọ́kọ́ tí Islam ti máa bẹ̀rẹ̀ ó ní problem ilẹ̀ Yorùbá torí ilẹ̀ Yorùbá lórí sọkúsọ ti pọ̀ jù ní gbogbo Nàìjíríà nílẹ̀ Haúsá ó wà limited ó sọkúsọ wà nílẹ̀ Haúsá ṣùgbọ́n tẹ́ ẹ bá rọ́gọ́rùn kan lẹ̀ haúsá one million lẹ́rìí lẹ̀ yorùbá. ìdí máa ń fa òsọkúsọ ni pé tí ẹ bá ti ń ṣe dáwà táwọn àfáà ń ṣe wáàsí tí wọ́n ṣe wáàsí lórí mímbàrí lágbo tó ń ṣe wáàsí gbogbo wáàsí wọn ṣe ṣe ṣe ṣe wọn wà ní political power wọn establish ntànà bí establish sí Madina kí làwọn bí establish kí níwùn ni ètò ni tọ́jà yìí pé báyọ̀ bí ṣe gbé kalẹ̀ tán ará Mádínà ṣẹ̀ṣẹ̀ fẹ́ yan ará Mádínà ní political system tí wọ́n bá ṣe máa darí ìlú wọn kánàbí tó dé bẹ̀tẹ̀ tí head gbogbo Madina, ṣẹ̀fẹ̀ ó ní head political system lọ́ba kú period tó kú yẹn lànàbí wọlé anábì ìdẹ̀rẹ̀ ó ti níjọ tí ń jókòó tí ń retí ẹ̀ nínú Madina, ó tún wá kó àwọn èèyàn kan wọlé tí ń pè ní muhajiruna láti Mẹ́kà bó ṣe wọnú Mádínà báyìí brand tí àrẹ́bí lẹ àwọn ẹyẹ ti sọ́mtì tó kó wá láti ta tó lẹ̀ pọ́ máa wọn tó pọ̀ lọ rẹ̀ tí bẹ́ẹ̀ Mọ̀dínà làrẹ́bí bá gbé ètò kalẹ̀ ọba mú ọba mú jàmá mùsùlùmí ọba mú ọkọ̀ jàmá ọba sọ̀rọ̀ di wúmọ̀ jàmá mùsùlùmí ni ẹ̀ẹ̀mọ jàmá mùsùlùmí àwa tá à ń gbọ́ lẹ́kṣọ̀ jàmá ni wá ibi tá a ti lè live bi jàmá òun ni níbi tá a bá ti rọ́wọ́ mú tá a bá ti rọ́wọ́ mú tí èsì là ń darí politics àdarí economy àdarí security ẹ̀gbọ́n mi ṣùgbọ́n n tó kọ̀ ṣe ni pé àwọn ẹ̀sẹ̀ ń gbọ́rọ̀ ni ń ń gbọ́rọ̀ mọ́ta wọn máa pè á wọn gbọ́dọ̀ pè á ìjọ ọlọ́run tó pè á ń bá ni kí wọn tó fi pè á ní pé kan àwọn nǹkan kan wọn òkà tó ń kó káàkiri wọn ọdẹ wọn sí lẹ́yìn náà làwọn nǹkan míì tó wá ń kún mẹ́fà yẹn àmọ́ mẹ́fà nìpìlẹ̀ kí ni aláwọ̀ kọ́ alukóra lọ sọ bẹ́ẹ̀ bá ṣe dé Madina ní kì í ṣe Mẹ́ka o Madina sọ fún pé wọ́n ti takùn mí kò hó mà àwọn kò dìde nù yín yẹ̀dùhùn yẹ̀dùhùn kọ́ máa pèpè ìlànà xayè sí dáadáa làwọn kan bá kó wọn bá kóra wọn jọ wọn bá ń pe gbogbo èèyàn wọn bá ń ṣe dáwà wọn bá ń wọlé gbogbo ilé wọn wọ lọ́wọ́ tó ní wàyàmùrún nàbìlmàrúfù àwọn tó dìde o bóyá àwọn àbẹ́tùn mú àwọn èèyàn míì tí ó tún dìde àwọn ò àwọn ò sí dá wà àṣẹ làwọn máa pa àṣẹ ìwo ọtí ọtí ọyá ẹ̀tílẹ̀ ọtí yẹn pa tẹ́tẹ́ lè yí ẹ gbọ́dọ̀ sí tẹ́tẹ́ mọ́ àṣẹ làwọn máa lò tọ́lá àwọn èèyàn kan bẹ tẹ́ bá ti wá sí fún àwọn ti gbọ́ wọn ò ní ìdíkọ̀ pa wọn láṣẹ bẹ̀tẹ̀ àwọn kan bọ́ọ̀bà tí fi àṣẹ ìjọba gbé wọn wọn ò ní ṣe kí so that is ministry méjì ministry enlightenment dawa enlightenment onímọ̀ dandan àti ministry àwọn tax force àṣẹ tí wọ́n bá pa àwọn orí òmùsẹ́ ànábì ló wọn ó di méjì àbí ọdún méjì bó ṣe rí mẹ́rin lẹ́nu islam kọ́ ní tẹ́sí ilẹ̀ yorùbá yìí o ẹ̀ǹgbọ́ ẹ̀ǹgbọ́ islam ni ẹ̀ǹgbọ́ pé kọ́lọ̀ ń jẹ́ kẹ́ ẹ̀gbọ́ yìí torí bí tá a bá ti pọ̀ tá a bá ti lo sísítẹ́ẹ̀mù ànábìhun á pọ̀ ẹlòmíì tó bá lé ètò ni ó gbà sí wa sí wọ́n kàn máa pè àmúsùn lásán ẹlòmíì ni a máa gbà sí wa sí. ẹlẹ́ẹ̀kẹta àlùkò àdúgbò ẹ̀mọ́ káàrẹ̀ ni mọ́mí lónà lè yá kúrú káfàtà kí ẹ ànábì yóò lo ogun abakiri gbákejì rẹ̀ yóò lo ogun umaru yóò lo ogun gbogbo wọn bá dáhùn ọkọ yóò ogun ogun ya gbogbo yàrá láìpẹ́ wọn wọn àkóra wọn lọbẹ ọlọmọ ara kọyọkọyọ pé gbogbo ilé wà ní dífẹǹsì oye yẹsẹ̀ gbogbo náà lẹ́jẹ̀ security wàlọ́lá náà fọ́nà mi kún ní sọ́tù tọ́ba wàlọ́lá náà fọ́nà mi kún ní fúrukọ́tù tọ́ ifá tó lè yàtọ̀ káwọn fìdí ọlọ́ni ọ̀yẹ káàkan wà nínú pé ẹ̀kọ́ ni wọ́n máa fáwọn èèyàn àwọn ò ní lọ ogun that is ministry of education so àti rí ministry of defence and ministry of kiri education mẹ́rin nù enlightenment yóò máa guide àwọn èèyàn yóò máa bó ṣe kọ́ ọ ní mọ́rin yóò máa kọ́ ọ ní wà rírí àtàwọn tax force pé wọ́n mọ̀ pa àwọn kan tí ò dárẹ́ wọ́n dẹ̀ mọ̀ force àwọn èèyàn tẹ̀lé òfin tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ àtòfin àwọn tó ṣe ìmọ̀ràn kèsò òfin ọlọ́run kèsò òfin ànábì àmáwọn èèyàn ni tẹ́ ń jókòó bí ìlú ó ṣe dáa wọ́n wá múmọ̀ràn wá pé ẹja gbà báyìí tọ́ba yìí báwọn tó bá ti mọ ọlọ́run tọ́ba tax force làwọn tó wá sí pé àlùkò àṣọ pé wọ́n yà á mú rún àṣẹ ni ọlọ́ni wàlá àmìlínà àlè ìhà ìgbà tí sọ̀rọ̀ sàkáàtì nàmà sọ̀dọ̀kọ́ tó lè fòkọ̀rọ̀ ọlọ́ni tẹ́bá fẹ́ gba sàkàtẹ́ bá ti gbàjọ tán àti àwọn tẹ́ máa fún làwọn tálíkà àwọn tálíkà bí ìran méjì ń bẹ́nu wọn fukọrọ zero zero zero ni àyàfi tó bá di one one one kò ní nǹkan kájọ́ one zero one àbí one zero zero olórí jẹ kọ̀ọ̀kan tó ní àbí àkọ́kọ́ rẹ̀ tí ó tẹ́pẹ́ zero zero náà pè ní fukara ọlọ́mọ wọn pé kódà bẹ́ẹ̀ bá ẹ̀báwa rẹ̀ tẹ́ ẹ̀ bá ẹ̀báwa rẹ̀ owó tẹ́ ẹ kó lè lọ́kẹ́ tẹ́ ẹ ní kó fi ṣe empowerment gbèsè ní èsán ọlọ́run ti calculate kí ni problem tó lè jẹ́ kí àwọn èèyàn ká má gbàdúrà láwùjọ ọwọ́ ká bí mẹ́jọ ọlọ́run ọ̀yẹ̀ká pé wò ó tiẹ̀ ní kankan àká ní kò tó ni. Olor, olor, olor, olor, olor, olor, olor, olor, sọ ọlọ́ni ẹ̀ ń wó fún ẹ tí ò ní pàpà ó ní kẹ́ẹ̀ fún ẹ tí ó ṣe kí ni o tó tó kò tó kò tó ẹ fún kò tó náà torí ibi tí o ti tó òun ó lè lọ tọrọ rẹ̀ níbi tí wọ́n ti sọ dàdàkúdà sàmẹ́lẹ̀ kẹta wàlgárì mìíràn ẹni ọba jẹ gbèsè ẹni ọjẹ gbèsè lè máa jẹun bẹ́tẹ̀ẹ̀ta gbèsè ó sì máa dẹ́rùbà so ẹni tí ò ní mẹ́ta ilé ayé rẹ̀ ọkà rẹ̀ ò ní balẹ̀ tẹ́lá sí wáàsí fún un yọkàn sí ọkàn rẹ̀ abáyé so Islam ní láti dì pẹ̀lú social problems because tí eh, eh, environment wa tí ó ní internal and external security ẹ̀sìn gan o ẹ̀sìn Islam ní nature rẹ̀ kò ní gbádùn lára èèyàn Islam èèyàn lọ wá èèyàn lọ wá tọ́jú ṣẹ́gbọ́n mi èèyàn ní Islam wá tọ́jú àwọn internal problem ni pé your personal problem our external problem ni our social problem ó lè ti ń social problem ni but internal problem ẹ̀ kini ni internal problem ẹ̀ ó lè dìbò ìdìbò òun náà mọ̀ pé òun ní kó tó di pé ń fi tiẹ̀ pa àyàn lára ètò ọ̀rọ̀ fi pa àwọn ará àdúgbò lára làápò ní social problems ẹ tó bá ti ní internal problem yóò create kini o social problem aláìmọ̀kan ní ìsìn yóò kò bá lù tálíkò yóò kò bá lù kí tálíkà bá wọ́ọ̀rọ̀ wọ̀ náà wọ̀ náà tí wọ́n bá rí á rí inú wọn tí wọ́n jalè ìgbà wo ló lọ wọ́n ń jiyàn gbé abẹ́wọ́n ni tí wọ́n bá rọ̀nà ẹsẹ̀ gidi ẹgbẹ́ nìsín ẹ lè rí ibi tí ọ̀nà ẹsẹ̀ wà ẹ ní ẹ ń jiyàn gbé mọ́ jiyàn gbé olójú ibi tó wà yóò jí gbé yóò àfisò gbowó olójú ibi tó wà ìgbà tí ò sì bá bayé jẹ́ dáàyè kan láàmà á sọ pé á lu páàtì àrí ìyàn wà owó òṣì àtà ìgbàgbọ́ tí wọ́n bá ti jọ wá pọ̀ lẹ́ẹ̀kan náà àìgbàgbọ́ ni àìmọ́ ọlọ́run òṣì ni kí èèyàn mọ́ ayé gbé kọ́mọ̀rọ̀ lọ́rùn Islam wa dín pẹ̀lú ẹ̀ so ministry kan wọn bẹ táwọn ẹbí kírẹ́ẹ̀tì wọn pè ó pọ̀ ẹ̀ ní Baitul Mal inú ilé rẹ̀ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ pípé Baitul Mal ẹ̀ máa gbọ́ ìgbà tó bẹ̀rẹ̀ inú ilé àrẹ́bí ló ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan táyẹ̀ bá dájọ́ sínú ilé àrẹ́bí gbogbo tó wá gbọ́ àṣì ó ti bá aṣọ òun ṣe tọ́lá ṣe Islam wo ah, èyí máa ń pa mí okò sísìn táwọn ilé ọjẹ má ti lọ má gbé kóró ẹ̀mọ́ ẹ lọ bòmí kí tí mò ń bọ́ sọ pé lè bá dúró àwọn kankan bẹ táwọn yẹn ti dájọ́ sínú bẹ́ẹ̀dùn náà ló kọ rẹ̀ níjọ́ tí ànábì ń fún wọn nínú ilé rẹ̀ bàtà wà mọ́kà àti bàtà ẹsẹ̀ kọ̀kọ́ bẹ̀rẹ̀ ní Madina bẹ́ẹ̀ kékeré parí mọ́sáàsì ànábì kọ̀pẹ́ sígbà yẹn wọ́n mú fẹ́ kó nu ilé ànábì wọ́n mú fẹ́ lọ sí mọ́sáàsì sẹ́yìn kó o tẹ́ ìjókòó ẹ̀ ẹ̀ mọ́kọ́ lọ́dún pé owó tó bá gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ tó mọ́ wọn kó lọ ìtọ́jú àánú everybody ló gbọ́dọ̀ ṣe tẹ̀lé àánú tó bá ti gbàjọ wọn kò sí bẹ́ẹ̀ tó lè máa mo fi aṣọ lẹ̀ fẹ́ni tí ọ̀bà lásán wọn kò sí bẹ́ẹ̀ tó lè máa mo fi okó mi lẹ̀ endowment mọ́kànlé ilé ìtóbi bẹ́ẹ̀ tó lè máa ní ọ̀hándù ẹ̀ bẹ́ẹ̀ tó lè máa ọ̀hándù banking system and charity system and investment ẹnì kan wà bá rẹ̀ bí ó ní ìròyìn òṣìṣẹ́ ọlọ́run òṣì ń dá ọlá àgbọ̀lọ́wọ́ anábì ní tọ́mọ̀ ẹ̀mẹ̀ni pé ẹ̀dá òjò owó ọmọ ẹgbọ́n instruction enlightenment ni ẹ lọ́ra àké kọ́ wá máa dé igi nígbàtí ìpẹ́ ọ̀nà àti dolówó tó lè bóyá yẹn ní tí ó jẹ so níbẹ̀ ẹ̀pánẹ̀tì ẹ̀ ṣe fún wọ́n bá ara tí ó fi lè tó lè tà lérí àbẹ̀wò torí gítà wàhálà ní gí ṣùgbọ́n kò láàké gbọ́dọ̀ wà kò tẹ̀ láàké gan àwọn tó wá pè ní zero zero zero nù kò ní jẹ́ jẹ́ láàárọ̀ kò ní jẹ́ jẹ́ lọ́sàn kò ní jẹ́ jẹ́ lóru o sì níbi iṣẹ́ tí wọ́n lọ so Islam máa ń dùn wọn pẹ̀lú kókó fún ọ níṣẹ́ tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa ṣe tó bá fún ọ níṣẹ́ yóò tún wá san gbogbo gbèsè wọn pátá ẹ pé ẹ wà sọ pé ẹ̀bá mẹ́ta fẹ́ ṣe rèé ẹ bá kó lè lọ gbèsè ní èsàn ẹ ṣe gbèsè ẹ fún ní tí ó fi jẹun bí oṣù kan ẹ wà fún lówó tí ó fi establish ẹ wà mọ́nítọ̀ establishment yẹn alùpàá sọ gbọ́dọ̀ kan wà látúntú fúkọ àsúfà á amúhalẹ̀ ọ̀hún sẹ́rẹ́ tó bá gọ̀ èèyàn méjì lọ́gọ̀ ẹni ọlọ́run dálẹ́ gọ̀ ẹgbẹ́ owó rẹ̀ kó lọ́wọ́ rẹ̀ tẹ́lá fẹ́ ràn lọ́wọ́ àbò lówó lọ́gàn ẹ má jẹ́ kó tẹ́lá fẹ́ lọ́wọ́ ẹ bá invest ní ká máa kórè lé lọ alùpàá ni ẹ má jẹ́ kó wọ́wọ́ lọ́wọ́ ẹ tọ́rẹ́ gọ̀ ni ẹ fẹ́ ràn lọ́wọ́ nù tó yẹ kó lówó lọ́wọ́ náà gan wọ́n á rìpọ̀tì ẹ̀kọ́ gan yóò sọ wọ́n bá Islamic system islamic finance uh, financial house yóò gba owó yẹn kó lọ́wọ́ rẹ̀ náà yóò máa bá mọ́nítọ̀ rẹ̀ wọ́n lè gba owó yẹn wà secure àbí ó lè nánà kùnà pa púpọ̀ gbọ́n eh, Bank islam òun ni ọba hand owó ẹ̀ ló fi tóbi ju báńkì ilé ayé lọ ó sì lẹ́rìí wọ́n ṣe wá ṣe nù ẹ wo ẹ wọ ọ̀rẹ́ táwọn gbígbà mójútó ọmọ ènìyàn náà tààrà pọ̀ fẹ́ẹ́ sẹ́ islam lásán ara àwọn píríncípù tí wọ́n fi sọ wọ́n di wúmọ̀ tí wọ́n kó jẹ̀ mọ́ jama ní ilẹ̀ yorùbá ẹ̀ islam ẹ̀ léètò islam ọba ọba ẹlẹ́bọ ló ní àwọn traditional ló ní kò sọ́ba kájọ́ ìjọ ilẹ̀ yorùbá tí wọ́n ní sílẹ̀ tuntun fún that is kúfúrú system islamic system ọ̀kẹ́kọ̀ọ́ ni wọ́n kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ wọ́n ṣe wá sí fún ọ tọ́ba ti wá sí fún ọ tọ́ba pé ọ gbádùn nílà kẹ́rù dẹ̀ lè darí wọ́n yàn ọ́ kí ni wọ́n á fi lé ọlọ́kùnrin àní ó sì lè wé lára ní lórí kò sí ètùtù gangan we have our own system àwọn náà ní tiẹ̀ àmọ́ ilẹ̀ Yorùbá àgbèrè òkè ilẹ̀ Haúsá wọn ti gbèrè òkè náà ti tẹ́ǹjì ọba wọn sí amir amir ní jẹ́ emir Islamic system ló ní emir kúfúrú system èèbó kiriyó òun president governor senator gbogbo táàmù yàrá ló ní ìta àmàkù lọ́dọ̀ tó wa sultan sehu ni senator tó ti yé governor òun hakimu tàbí kẹ́ẹ̀pẹ́ ní wálé ẹ̀gbọ́n mi sìn olórí ìlú kan ọmọ pè ní amir olórí ìlú kan àwọn táàmù tí a nù èèbò olókòrò bẹ́ẹ̀ sí wa ló islamic system àti traditional system ló gbàdánù ló wá gbéra rẹ̀ lé lórí tó ní ilẹ̀ yorùbá lónìí wá rè wọ́n wà alákòjọ ìyẹn làwọn afáàfin máa dá ìlàmù kò sáfà tí ó ti rẹ̀ ilẹ̀ yorùbá kò níbi tí ó lọ tí ó ti lọ sóò pé àfáà lòun tó gbogbo àfáà ti ń dìde lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí àwọn àfà tí a máa kẹ́kọ̀ọ́ tán gan tẹ̀bá àfà kan báyìí ó mọ̀ ni ìtumọ̀ ó mọ̀ ni pé gbogbo ẹ̀kọ́ Islam ta nídìí yóò wà lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n lónìí nílẹ̀ Yorùbá o àti ilẹ̀ Haúsá o àti ilẹ̀ Lárúbáwá o kò sáàfà kan akada scholar ló wà academic kini scholar ló wà kò sí scholar ìlú nítorí pé scholar ìlú ni pé báwọn ibi ṣe jáde wà mú tí gbogbo ẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ scholar ìlú ni kí ló dé bẹ́ẹ̀ bèrè fíkú ẹ bèrè lọ́dọ̀ rẹ̀ àbí bẹ́ẹ̀ bèrè kùránì ẹ bèrè lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bèrè ìdájọ́ ẹ bèrè lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀kọ́ yẹn ní ń bẹ lára rẹ̀ ṣe ẹgẹ́ jù bá mi but academic system yóò pín ẹ̀kọ́ yẹlẹyẹlẹ tẹ bá dọ́dọ̀ àfa yìí yóò ní sẹ́dá lòun ṣe òun ṣe kùránì o yóò ní kùránì lòun ṣe òun ṣe sẹ̀ríà o yóò ní àkídà lòun ṣe òun ṣe kùránì àtẹ̀sẹ̀ríà gan yóò ní gbógbà lòun ṣe language abẹ́ẹ̀kọ́ ni àwọn afẹ́sẹ́wájú adélẹ̀ yorùbá wọ́n bá ń gbọ́ wọ́n sọ̀rọ̀ di àfa òwúmọ̀ wọ́n máa kó jọjọ wọ́n lẹ́tọ̀ọ́ àti kó jọjọ kílódé wọ́n máa takora wọn wọ́n máa wọ fíìdì tọ́ ọmọ bó wọ́n ṣe máa ṣe wọ́n ní Saudi Arabia ìsáyẹ̀dà kan kó ọ sí skul kó ń kálukú ọmọ kó ọmọ ní fíìdì tọ́wọ́ sí kíni tọ́mọ tàbí kó kó ọ lọ sí ìjókòó àwọn àfa níjókòó àwọn àfa oríṣi àfa ní mẹ́mẹ́ tẹ́bá tí wọ́n ń sọ̀rọ̀ ètò bá jẹ́ mọ́ wọn lọ́ọ́ dà sí kí wọ́n tó gbé fọ́tò ọ̀kẹ́ tẹ́nu àwọn àfáà àti àgbà gbogbo ẹ̀bí ká tó gbé fatuwa kan jáde ní Saudi Arabia gbogbo àfáà ni ó kò jọ wọ́n fẹ́ wọ́n fẹ́ rọ fatuwa pẹ̀lú ẹ̀rí kùránì ẹ̀yin wọ́n ní kùránì lẹ́sẹ̀ wọn bẹ̀rẹ̀ ẹ̀yà kí ni kùránì sọ bí èyí ẹ̀ tí ọ̀kan ní dáṣì àfà àdìsítà fẹ́ lò yìí ṣé a lè lò àti pé sádìsì lálàáfíà àfà aládìsì ni wọ́n pè àwọn àfà àti máa ń wà lé ọkọ̀ kí wọ́n tó sọ fatuwa ẹ̀yọkan jáde tọ́lá ẹ gbọ́dọ̀ pa gbogbo ọ̀rọ̀ tó ti pé yẹn ẹ gbọ́dọ̀ tó bá wọn sọ̀rọ̀ ẹ̀rọ kan lásán làwọn ti lè pé ta ṣàlàyé àfa ni àdúgbò ìkítàmì àwọn ọ̀là tàfitàrìkọ̀ ẹ gbọ́ mọ̀ ọ̀rọ̀ yìí sí lu ẹ máa fẹ́nu kó ẹ máa fọ́nká o tó pé tẹ́ bá ti ń fọ́nká ọ̀rọ̀ yìí méjèèjì ọmọ takura wọn àwọn èèyàn ní ó sì mọ̀ takura wọn ẹ tó bá tẹ̀lé àfáà yé tí àfáà bí sì ti takò níbi ọ̀rọ̀ kan tọ́lá gbọ̀ yọ̀mọ̀ yà lọ́tọ̀ tí wọ́n bá ti pàdé gbogbo àwọn àfáà ìpara tó yẹ wọ́n ní ìjókòó kan ni tí wọ́n ti kọ́kọ́ jọ sọ̀rọ̀ láàrin ara wọn fọ́n tó wá sọ tàwa fún wa bẹ̀ tí wọ́n bá fúnra wọn tó wọn ò sì ní sísítẹ́ẹ̀mù Islam tí ó kó wọn jọ bó ṣe wà ní Saudi Arabia wàhálà tẹ́ ń fà ìní ìsìn wọn wàhálà ní Arabia nítorí tó tún fà bí ni pé a ní Islamic system tó jẹ́ ti political system tí ó moderate ó wá fọ àyè fìtínẹ́tì mẹ́ta alẹ̀ fìtínẹ́tì aláwọ̀kọ́ ọ̀nàmì fìtínẹ́tì àwọn ẹni eré tó nímọ̀ ṣé ẹni eré tó nímọ̀ tó yẹ kó fìtínẹ́tì wa wọ́n fìtínẹ́tì wa bọ́lá ṣe dá wa nu tẹ́ ẹ bá ní ká bá a kọ́ wa sọ̀rọ̀ lórí àyà kan ọ̀rọ̀ kan ní ọ̀sán tẹ́ ẹ bá jẹ́ lóní ọ̀sán o àmọ́ tẹ́ bá ti ní gbogbo àfáà wá sọ̀rọ̀ lórí àyà kan gbogbo ọ̀rọ̀ lẹ́gbọ̀ àbí wọ́n kàdù kó ọ̀nà ọpọlọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe kéde tó ní wọ́n sì mú ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n mú jáde wọ́n sì níjọ ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wọn bá pín àbáni àbáni unite muskila aláàkọrùn iná ni àwọn ẹni ire tó tún di muskila ẹlẹ́ẹ̀kejì muskila yẹn mọ́ muskila àwọn muskila zawil alakfiya zawil kafaha ẹ mọ̀ tún wọn ìyẹn ni wípé kó jẹ́ wípé ká ní enough resources tá a bá fẹ́ sọ̀rọ̀ health ẹni tó mọ̀ nípa health ni wá sọ tá bá sọ̀rọ̀ nípa politics àwọn àfáà wa tọ́lọ̀lẹ̀ lábára wọn lè sọ̀rọ̀ nípa politics Nàìjíríà fẹ́ǹsì lẹ̀ máa wò kò sẹ́ni ó gun fẹ́ǹsì tọmọ tí ń bẹ lẹ́yìn ẹ̀ tí ń bẹ lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ ń pè politics but most of them ẹ̀yin fẹ́ǹsì wọn ń wò èyí tó sọ pé politics dáa kọ̀ mọ́ èyí tó ní ọ̀dà náà kọ̀ mọ́ ẹ tó kàn sọ pé politics dáa ó súnmọ́ díẹ̀ torí èyí ń wo lè súnmọ́ fẹ́ǹsì kọ́ nàdà ńgbà bá nàdà yóò àwọn tó ń qualify kọ́ dáhùn ọ̀dà lóòótọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe máa ṣe tí ó fi ojú rere ọlọ́run rẹ̀ sẹ́wọ́gẹ́ tí ó ń sọ pé politics ọ̀dà kọ̀ mọ́ kankan parẹ́ o ọkàn ń wo fẹ́ǹsì lọ́ọ̀kẹ́ kò súnmọ́ fẹ́ǹsì kò pariwo tí ń bẹ ní ẹ̀yìn fẹ́ǹsì kọ̀dẹ̀ mọ́ bí èèyàn wo ní pariwo náà bẹ́ẹ̀ pé èèyàn àtẹnudẹ́jọ́ pariwo papọ̀ pọ̀ mọ́ politics yàtọ̀ politics ó ṣe kí ni ó yàtọ̀ béèyàn ọba sínú ẹ̀ kò lè mọ bó ṣe kí ni politics bẹ̀rẹ̀ sí rí un structure tó ní Islam ò ní èrò ní Islam ò ní kò ní structure àmọ́ politics ó ní structure lọ́jọ́ manage èrò tẹ́ bá fi Islam campaign ẹ̀ lè wọlé ṣùgbọ́n tẹ́ bá fi political party tó ní structure campaign ìbò tẹ́ẹ̀rí ó kọ Islam ò lè rí ìparí ọ̀rọ̀ mi rèé. Eyi yẹn wa àwọn àgbóyí tá à ń bára wa sọ yìí nípa Islam ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ tún inú rò kó wo kọ̀ǹdíṣàn rẹ̀ báyìí kí a leeto ètò o ọ̀rọ̀ ẹ̀sìn à ń sọ lóòótọ́ o àmọ́ leeto. lè ètò nítorí òsì a lè ètò ni pé àwọn tí ń sọ̀rọ̀ ìsọkúsọ lọ́pọ̀ jù ọ̀sẹ̀ tó fẹ́ moderate ọ̀rọ̀ wọn sẹ́yìn ilẹ̀ Haúsá moderation wa o torí ìjọ kìnìún àrẹ̀tẹ́ ìbò tó dé ìjọba wọn ṣùgbọ́n gbàtẹ́ èbò dé èbò pa ìjọba wọn rẹ́ wọ́n wá fọ́ọ̀mù ara wọn padà wọ́n kóra àwọn tó ṣèjọba ànáhùn wọ́n á kóra wọn jọ sínú ẹgbẹ́ tí wọ́n pè ní Nasrul Islam sẹ́ẹ̀bù wọ́n ti ṣèjọba rí so structure tó fi ṣèjọba rí náà wọ́n fi fọ́ọ̀mù structure Nasrul Islam ìjọ tó bá fẹ́ lọ bìkan náà bí òṣèlú ẹ̀ẹ́dẹ̀rẹ̀ pé structure yẹn náà wọ́n tún gbé wọ power political power Bet nílẹ̀ yorùbá níjọ́ tí a rí wàhálà yìí pé ah èèbò tó dé ìtọ́fẹ́ fọ́ọ̀mù ìjọba lé lórí àmọ́ ní wàhálà yóò pa islam system tá a fi kó àwọn èèyàn wa jọ yóò parẹ́ àwa nínú ìkẹta àti kún àjọmọ́ àwọn bàbá wa nílẹ̀ yorùbá náà gẹ̀ẹ́tì ẹ̀bẹ́ o 1962 làánà fi lọ fọ́ọ̀mù league of imam ṣùgbọ́n league of imam tí ò ṣèjọba rí láti ọjọ́ tí wọ́n ti wá sí kò sí jáde inú ọ̀rọ̀ wọn wọn ò lọ́mọ ogun wọn ò ní sẹ́ríà court sóti wọn ní secretariat ti islam ààfin ni wọ́n máa lọ jókòó sí máa gbowó ọba àwọn akẹ́kọ̀ọ́ fọ́ọ̀mù ààfin tiẹ̀ bí Sardauna ṣe abẹ́kan Usman bùnú fòdí òbó fọ́ọ̀mù ààfin Islam àbí àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ò ní sọ́jà Islam wọ́n ní north wọ́n ní bank Islam wọ́n ní north wọ́n ní zakata and eh, sadaka program wọ́n ní north sharia wọ́n ní ìyẹn ni pé wọn ní islamic eh, leadership system tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ wọ́n ń ṣe wá àṣàdẹ̀ ńlọ mọ́sáàṣà ńlọ ilé kéwọ́ tán ilé méjì náà la ní ilé ìrun àti ilé kéwọ́ àmọ́ ilé ìṣẹ̀ríà kò sí ilé òfin kò sí ilé security kò sí ilé owó tí ó tó wọn mójútó financial problem àwọn èèyàn wọn àní nílẹ̀ yorùbá àní àìrẹ̀ tí ì nídìí ìsìn nípa bẹ́ẹ̀ ìgbà tí wọ́n lọ fọ́ọ̀mù league of imam league of imam ìsìkọ́ tó zero plus zero plus one million zero plus two billion zero ìsìkọ́ tó kí ni zero tẹ́ bá kó jọ ìjọ àwọn ọ̀lẹ́jọ ọ̀lẹ́ náà ni wọ́n yà ṣe àwọn tí ò ní agbára tẹ́ bá ti kó wọn pé àti unite o àti unite o league of imam league of imam of what league of imam tí ò ní resources kò ní enough doctor kò ní enough lawyer kò ní enough um, uh, security man kò ní enough politician àwọn politician ọba wọn lọ wọn lè pàṣẹ fún politician kí wọn ṣe kíni kẹrin wọn kọ̀ọ̀tún àwọn lọ́yà kódà àwọn lọ́yà tó jẹ́ lọ́yà mùsùlùmí wọn ò lágbára ní ẹ lórí àwọn àfáà kan lọ́kàn kóra wọn jọ àtàlẹ́ mọ́mú mọ́sálásí so ìjókòó ọ̀lẹ́ni kódà bí ìjókòó nọ́sùrù Islam ní north ìjókòó nọ́sùn Islam náà tí wọ́n bí àláyà president náà dá tí ó rí fín òun náà ni wọ́n tó ń pè ní supreme àwọn náà tó wọ́n fi lọ dá supreme council for Islamic affairs alẹ́ yàtọ̀ tí káàmì mẹ́mẹ́ ni pé nọ́sùn Islam north lásán lọ́wà àmọ́ ìgbà tí wọ́n rí pé mùsùlùmí bẹ nísàlẹ̀ ń bí náà wọ́n á ní ẹja dẹ́ ìtí ọkọ̀ fagbọ̀n Nàìjíríà wọ́n fi pè ní supreme council for Islamic affairs supreme council for Islamic affairs wọ́n àti ìbí president náà dá tí ó rí ọ̀fin títí olóògbé á rí ọ̀fin kò lè wọlé ẹlẹ́ẹ̀kejì kápá bá rí ọ̀fin before gan tí ọba support ẹ̀ kò lè wọlé aláàrọ̀ ibo lọ́wọ́ alẹ́ yorùbá kí ló tá alẹ́ alẹ́ tó wà ní sẹ́bẹ̀ islam yìí lẹ yorùbá bí wèrè tọ́lọ ràkà ni tọ́wọ́ ti débi alákàbà táwọn èèyàn bá tó tọ́wọ́ ti débi alákàbà ìyá alákọ̀ọ́ ní sáàmù àbọ̀ fún àbọ̀ àkàrí ilé ìlọ fẹ́ àyè báyìí ní dọ́bù yóò fún tó bá fún tán ẹ máa gbọ́ tó bá fún tán yá máa lọ yá máa ṣàkóso gbogbo àwọn tó tò yá máa ṣàkóso àwọn tó ẹ sọ fún wèrè pé kọlọ dínkà káwọn tí ó rà ṣé islam yìí tẹ́lẹ̀ ṣe ìfẹ́ ẹ̀yà alùsùnà àwọn èèyàn gbọ́n ṣe ń wò yín níbi wèrè wọ́n ń pa yín lé wọn sọ̀rọ̀ wọn ò ní ṣe tẹ́ǹṣe wọ́n ní ẹ̀sìn yìí ò lè lójú àwọn because ẹ̀yìn la títì ẹ̀ ṣe charity ẹ̀ ní program fún community ẹ̀ lápá ní community ẹ̀ kẹjọ kò ká alukọ̀ nù mọ́sálásí ọba ayé àjáde àlẹ́ fẹ́ sòṣèlú bó lẹ́sẹ̀ wọ́n ní ẹ̀ tí bọ̀ sínú heart àwọn èèyàn ìbò wọn ń dì wọn ò lórí mọ́nì bẹ́ẹ̀ wèrè ń dìbò olè ń dìbò ẹ̀jẹ̀ ọ̀gbádùn ń dìbò ẹjọ́ ọmọ tí ń dì gan ó dìbò so ó yàtọ̀ sí irú èrò tẹ kójọ nù kí ni o mọ́sálásí ẹ ní structure wálẹ̀ dìbẹ̀ ẹ ní dìbẹ̀ tá a bá wá sí bẹ́ẹ̀ ìbàjẹ́ ìbí ṣe máa lọ nù tọ́lá àwọn tí ò da iná ní ọmọ skinny wọ́n máa ṣàìdá ẹ lọ àgbà táwọn tó dá bá tó débẹ̀ ó lẹ́tọ̀ọ́ ká sọ̀rọ̀ dé báyìí ká sì gba táìmù dé báyìí nítorí irú ọ̀rọ̀ táwọn sọ yìí ọ̀rọ̀ tí wọ́n ní ìdílé Yorùbá ni kọ́lọ̀ ní oṣù aláǹfààní subhana rabbika